سورة التكوير بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت. nígbà tí oòrùn bá di kíká àti nígbà tí àwọn ìràwọ̀ bá ń jábọ́ àti nígbà tí àwọn òkè bá di ohun tí a kù dànù. wà ìdá al-isharu uttilat wà ìdá al-wuhushu hushirat. àti nígbà tí àwọn aboyún rànkúnmí bá di ohun tí a pati àti nígbà tí a bá kó àwọn ẹranko jọ. wà ìdá al-biharu sujjirat wà ìdá an-nufusu zuwijat. àti nígbà tí àwọn ibùdó bá ń gbiná àti nígbà tí àwọn ẹ̀mí bá ń so papọ̀ mọ́ ara wọn. وإذا الموءودة سئلت بأي ذنب قتلت àti pé nígbà tí wọ́n bá ń bi ọmọbìnrin tí wọ́n sin láàyè wípé irú ẹ̀ṣẹ̀ wo ni ó ṣẹ̀ tí wọ́n ti torí rẹ̀ pa á. وإذا الصحف نشرت وإذا السماء كشطت àti nígbà tí àwọn tírà náà bá di ohun tí a tàn ká àti nígbà tí sánmà bá di kíká kúrò. wa idhal jahimu su'irat wa idhal jannatu uzlifat. àti nígbà tí iná jahim bá di ti ń jò girigiri àti nígbà tí ọgbà ìdẹ̀ra bá di ohun tí a sún mọ́ pẹ́kípẹ́kí. alimat nafsum ma ahdarat ẹ̀mí kọ̀ọ̀kan yóò mọ ohun tí ó ti ṣe níṣẹ́. fàlà uqsimu bil khunnasil jawaril kunnas. nítorí náà mo fi àwọn àfàsẹ́yìn ìràwọ̀ tí máa ń yọ tí ó tún máa ń sá pamọ́ búra tí wọ́n ń lọ lójú ọ̀nà wọn. wal-layli idha as'asa was-subhi idha àti òru nígbà tí ó bá lọ àti òwúrọ̀ nígbà tí ó bá yọ. إنه لقول رسول كريم dájúdájú òun jẹ́ ọ̀rọ̀ òjíṣẹ́ kan tí ó ní àpọ́nlé. ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين. alágbára ẹni tí ó ní ipò lọ́dọ̀ ọba onítẹ̀ ọlá ẹni ìtẹ̀lé ni lọ́hùn yẹn tí a sì fi àyà balẹ̀ sí. وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين àti pé ẹni yín kì í ṣe wèrè àti pé òun ti rí i ní àwòwò sánmà tí ó hàn gbangba àti pé òun kò jẹ́ ẹni tí ó ń ṣe ahun ọ̀rọ̀ tí ó pamọ́. وما هو بقول شيطان رجيم فأين تذهبون. àti pé òun kì í ṣe ọ̀rọ̀ èṣù ẹni ìjùkòlù níbo ni ẹ̀yin yóò gbà. in huwa illa dhikrun lil alamin liman sha'a minkum an yastaqim. Al-Qur'ani náà kò jẹ́ nǹkan kan tayọ ìrántí àti ìkìlọ̀ fún gbogbo ẹ̀dá lápapọ̀ ó jẹ́ ìrántí náà fún ẹni bá fẹ́ láti dúró tọ́ nínú yín وما تشاءون إلا أن يشاء الله رب العالمين àti pé ẹ kò lè fẹ́ kinní kan àyàfi tí ọlọ́run olúwa gbogbo ẹ̀dá bá fẹ́.